nǹkan tó ń pè nìyẹn o ti wà distracted jù àwùjọ gbọ́dọ̀ gbéṣẹ́ fún ẹ̀ náà ah o lè mọ̀ pọ̀ àná ni deadline iṣẹ́ yìí o lè mọ̀ pọ̀ wọn client wà lọ́wọ́ wa látijọ́ ìgbókè ká submit iṣẹ́ wo nǹkan tó ń ṣe. ọ̀gá ó yẹ kí. nǹkan tó ń ṣe ò dáa wọ́n tó ń sọ ní nǹkan tí ò bá dáa ò dáa mama mama mama mama mama mama ìdàrọ́ tó bá ẹ sọ̀rọ̀ ah mo lè jókòó síbi látijọ́ mo wẹ́ ẹ̀ sẹ́kọ̀ọ́ wàá fún report wàá fún mi report wàá fún mi report mi rí ẹ suddenly mo kàn jókòó sí báyìí mi ìránṣẹ́ pé ẹ̀gọ́ wọlé ò bá mi sọ pé kí ni no ọ̀gá. bẹ́ẹ̀ bá ti fún yẹn nípa bẹ́ẹ̀ ti jókòó mu aláta ṣe lórí yìí mo wọ́n tàbí ọ̀fà lórí iṣẹ́ yìí wọ́n ti gbéṣẹ́ yẹn fún ẹ wàá mọ̀ kó yẹ kó lọ àtàkì ẹ ni tó bá àtàkì iṣẹ́ yẹn àmọ́ ọmọ bí eh, eh, client ṣe máa wọlé òun náà owó dé máa fọ́ ní fún wa náà. ọ̀gá ń kọjá. normal ní káàkiri mo lè kọjá níwájú ọ́fíìsì yẹn lẹ́mẹ̀wá kó má sí ní ọ́fíìsì wàá gbé sẹ́fẹ̀ wàá jókòó sí máa ẹ̀mí aláwọ̀ mọ́ sẹ́sẹ̀ mi bì wọ́n máa rìn ká gbélé gbélé káàkiri tó bá yẹ pé báyìí pé gbọ̀ngàn ṣe close ni nǹkan tó ṣe yìí ó yẹ ti fún ẹ query query yàrá ìlú sáàkì ṣó tó dá fi tún máa lé ẹgbẹ́ òǹdíṣẹ́. ọ̀gá ẹ̀mí àti ìyàwó mi. tó bá sọ fún ẹ pé mo sáàkì ẹ tó bá gbọ́ ń ta pé mo sáàkì ẹ ṣé inú àwọn èèyàn máa gbé gbọ̀ngàn ṣe close. ọ̀gá ẹ̀mí àti ìyàwó mi à ń Canada lọ́la. kí ló dé kí ni mo fi ṣe. Nàìjíríà ni ẹ̀bọ̀ ọ̀yà tó wà bí mi pẹ̀lú ẹni ó dẹ̀ ó dẹ̀ tóbi tó yóò jẹ ẹ̀bùn mi gbọ́ ó jẹ sọ pé. ẹ má bínú yẹn ẹ má bínú wòlíì mi ló wọ̀nù mi ní pé kí n má sọ fún ẹ̀dá alàyè kan ẹ mọ̀ pé ní pé wọ́n ní ti bá sọ fún yàn mo run risk àti lose visa even now eh, risk ni tí mo yẹ sọ fún yìí kọ́ má lọ lé mi padà ní airport. ẹ̀bọ̀ kúkú yẹ kí yẹn kó include mi ọ̀gá ẹ̀ náà tó bá jẹ máa ṣé ó fẹ́ travel sí owó ní sọ fún mi pé adéwọ́dẹ̀ mọ́gbájọ́ i need enough plans tó wà nílẹ̀. ẹ mú mọ pa ní plans ọlọ́run wa àdúrà náà ni màá máa ṣe fún yín ọlọ́run á bá yín wo àwọn plans yín. nọ́dà ìgbó lè jẹ́ pé bí mo ti sọ̀rọ̀ yẹn o ti bínú wá fẹ́ máa. no <laughs> mo bínú no no no mo bínú mo bínú a ti make àwọn plans ilẹ̀ already in fact mo ti submit resignation letter mi long ago but ó dà pé ẹ̀yẹ̀wò because ẹ busy àti pé o serious pẹ̀lú pé. lágbára ọlọ́run lọ́la sá èmi àti àwọn mi àtọ àwọn ọmọ mi àti even mother in law mi à ń lọ ẹ ní bínú ni àdúrà ni màmá ṣe fẹ́yìn náà kẹ́yìn náà lè japa. ẹ ṣe o lè fi pé kì í ṣe decision tó yẹ pé o fẹ́ máa o lè fẹ́ change mind ẹ. Ọlọ́run ní jẹ́ kí n change mind mi sir in fact mo ń gbàdúrà kí n má rí ẹ̀dá kankan kí n má rí èèyàn kankan tó lè advice mi kí change mind mi ọlọ́run jẹ́ kí n change mind mi by God's grace tomorrow morning èmi àwọn ọmọ mi ìyàwó mi àti mother-in-law mi àti máa wà ní Canada ẹ ṣe fún gbogbo ohun tètè ṣe inú ayé mi olúwa á wà pẹ̀lú yín ẹ má bínú pé ó rí bẹ́ẹ̀. ẹ bọ̀ dáadé sọ wọn èmi kàn wò ó ní pé a ní a ní àjọ ní dreams o wọ́n ló máa sọ fún mi tábà jòkó sí meeting báyìí ló máa ní ọ̀gá tí ká attack plan ní tábà attack ẹ̀ bẹ́ẹ̀ náà ó máa àwọn clients máa attack papọ̀ lówó so mo lè wò pé ah ṣé wọ́n tó sọ yìí ó wine mi ni àbí. no no no no no no it has nothing to do with you it's just me ṣe ọ̀nà sam sir àti um, Mama attack náà ọlọ́run àwọn àdúrà ni Mama ṣe fún yín sir ọlọ́run á ràn yín lọ́wọ́ tí gbogbo attack yẹn ọlọ́run á lè ràn gbogbo wa lọ́wọ́ níbikíbi tá a bá wà olúwa ẹ má bínú sir ó dàbọ̀ sọ. Ah, ah. má bínú ẹ ṣeun. ọ̀gá ni mo jẹ́ ah, ilé iṣẹ́ mi ní ẹ̀jẹ̀ nǹkan mọ́ náà gbogbo ọmọ ọṣẹ́ ló ti sá lọ tán agídí ní iṣẹ́ ẹnu ló lè ṣe tí n bá tó gbọ́. ẹ jùmọ̀kẹ́ báwo ni. mo wà dáadáa báwo dẹ̀ ṣe ṣe eh, <laughs> dúró work is fine and then àti mo ti rẹ́nìkan náà mo ti rẹ́nìkan. ìyẹn náà dà. wo jùmọ̀kẹ́ tí bá fi ẹlẹ́bàá yóò máa rújọ́ pa mí kú ni ebi ń pa mí jẹ́ kí lọ wọ́n ní ebi èyí sí nínú kọ́rọ̀ mi ìwọ̀ bẹ́ẹ̀ lọ dáná kí wọ́n nǹkan ti máa jẹ. ẹ̀gbọ́n yìí dẹ̀ tó máa máa help. yeah you are right actually mo jẹ ti wọ́n ti bá mi wá chef káàkiri àti bí ọjọ́ méjì kan báyìí náà wọ́n máa rí i at least tó bá rí nọ́ọ̀mà tí èmi náà tún sinmi wọ́n lè máa délé bóúnjẹ. ọ̀tọ̀ ni ṣẹ́ẹ̀fù ọ̀tọ̀ ni iṣẹ́ tí ìyàwó dẹ̀ máa ṣe o. Jùmọ̀kẹ́ máa gbọ́ ṣèbí kí ṣẹ́ẹ̀fù ti dáná ni adẹ dáná tó bá dẹ kọ tó bá dẹ kú ẹ̀mí ló náà gbogbo jòkó mélòó náà gbòǹdé kò síbi adẹ dust kò náà máa dust á clean àwọn electronics ó ti tán ó dẹ̀ tó wọ kitchen kó tún dáná mo bí kò sí kankan tí àwọn fẹ́ ṣe tí chef ò lè ṣe jèrè. ó dáa ẹ má bínú ṣùgbọ́n èmi mọ̀ pé yàtọ̀ sí gbogbo nǹkan tẹ́ dárúkọ yẹn ẹ ní companionship bó tẹ̀ jẹ́ ẹni tẹ́ máa máa bá rojọ́ tẹ́ bá délé. Jumoke the counselor I am very very okay òṣègùn ọ̀ṣùgbọ́. ẹ̀gbọ́n I'm concerned about you mo dẹ̀ mọ̀ pé ń báyìí láti fẹ́ lómi lọ́kàn yìí mo dẹ̀ mọ̀ pé mo ń fi yìí My heart hard fún yín nítorí ó jẹ́ remembrance nǹkan tó ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ kí n introduce ẹnìkan sí yín tí ẹ bá dẹ̀ láìkẹ́ a máa mọ̀ pé ti try you've not dated since you lost your wife. Um, Tumoke, sorry, at this stage in my life, me rò need any further complications, you know. Àbí bóyá àwọn emotional attachment kankan or any relationship. Mm-mm. At least a try. It only hurts too. Oh, ah, Jimoke, you're such a pest. All right, fine. Eh, hey, hey. Ṣìṣe ń sọ̀rọ̀ ní ẹ̀bùn. Ṣé àbúrò rẹ̀ rò pé wà? Mo yẹ fáàlì. Ó dẹ̀ máa tún ọ̀nà màá sẹ́ńdùn bẹ̀rẹ̀ sí hmm. ẹ̀ kẹ́ pé o de maa tun ona maa sendun bere si e fẹ́ gbóòtọ̀rọ̀ o mọ̀ kankan nípasẹ̀ media house níbí you know next to nothing about content strategy o mọ̀ anything nípa ẹ̀ ìsìnkú ẹ̀yẹ kọ́ ọ̀hún mikọ̀ gan jù wá bíi ah mikọ̀ gan la fi máa ṣiṣẹ́ bíi brain ni so ọpọlọ yẹn la máa kọ́ wò ká tó wo wọ́n tó ju ẹ gbé dání sọ́wọ́ by the way um, resume ẹ̀ ń gan ti sẹ́ǹdẹ̀ sí email rẹ̀. ah màá dáná wáyé nǹkan tó yẹ kó gbé dání wá síbí tàbí jọ sọ̀rọ̀ first time tó meet mi o sẹ́ǹdẹ̀ sínú email mi ìyẹn kémi yẹn ló máa wá nínú email àbí ibẹ̀ ni màá ti rí gbogbo ẹ̀ àwọn tiẹ̀ dá eléyìí tó tẹ̀ sọ igan ti ṣó pé gbogbo ẹ̀ náà ò jọra wọn. Ah, anyway máa kọ́ place on probation níbi mondays to fridays níṣẹ́ ni wọ́n máa ní time tó máa require láti wá ní saturdays. Ah. kí ló dé. sir èmi rò pé remote ló máa jẹ́ ni. èwo bẹ́ẹ̀ comedian yẹn. ẹ fi mi sílẹ̀ kí ló dé gan-an eh, ọ̀gá ni mo jẹ́ ilé iṣẹ́ mi ní ẹ̀jẹ̀ nǹkan mọ́ náà gbogbo ah! ọmọọṣẹ́ ló ti sá lọ tán agédé ní sẹ́nu ló lè ṣe tí n bá tún gbọ́. mi blame o ìjọba ni mo blame tí ò bá jẹ́ ìjọba ni wọ́n gbèsè wọn dé everybody move everybody ń japa best hand ni ló lọ náà tí wọ́n fi jókòó síwájú mi báyìí eh, oh, eh. kí ló ṣe on post rárá sá ọ kí ló dé tí máa fi máa post nǹkan tẹ́ ẹ̀ sọ. ẹ torí ẹ̀yin ọmọ jẹun jẹun bíi jẹun kíní kan tẹ wà ń sìn kò sí nǹkan tẹ ẹ ti ń ṣe gbogbo nǹkan lẹ́yìn máa ń post kẹ́yìn ọwọ́ ẹ máa post ẹ ẹ̀yin máa jókòó sínú balùwẹ̀ balùwẹ̀ a máa record ara rẹ̀ post ẹ inú kitchen ẹ máa post ẹ. Gen Z ni sá. Inside ọmọ 1996 ni mi so technically gen y ni mi mi ò kí n ṣe gen z. madam gen y a b c d jẹ nǹkan tó bá wù kó jẹ ṣo máa ṣiṣẹ́ àbò ṣiṣẹ́. máa ń gbìyànjú sá. tí ọdún náà báwo ló ṣe gbọ́ nípa ṣé wà yìí. orí twitter ni mo ti mọ̀ sí from one tó mi ṣe clear girls page ta ló pè ń tún mi ṣe clear gàbí something like that ṣá. wọ́n ní tún mi ṣe clear ló gbé wá sáyé. o tún gbé ọ̀rọ̀ company wa o tún gbé sí international national broadcasting. rárá sá. tún mi ṣe clear yìí ó túwìtì pé mo ń wáyọ̀. ẹ má bẹ̀rẹ̀ sí. mo máa wà very sorry gan drop it. sorry sọ pé mo ṣe sọ bí ẹyin ọgbọ́n sí ẹ̀jọ́ ṣe ṣe mọ́ shortcut fast lane nǹkan tí ẹ̀ ń wá kiri nìyẹn bó ṣe máa tẹ̀yìn lọ́wọ́. ẹ má bínú sáà. Um, wọ́n ní ojúlówó máa rojú ṣàánú and besides lẹ́yìn ìgbà tí best hand mi ti lọ ìwọ ló tún súnmọ́ nǹkan tí n bá sọ pé mo need nínú iṣẹ́ so mi dẹ̀ fẹ́ kó dàbẹ́ ni pé mo fẹ́ discourage you by chasing you away so I want to encourage you jẹ́ bẹ́ẹ̀ so if your royal majesty kò ní sọ pé iléeṣẹ́ wa yìí ò kéré jù àti gbà yín síṣẹ́. ẹ ṣé sá thank you sá. o ti pòsè. ẹ ṣé sá. gbogbo ọmọ ọṣẹ ló ti sá lọ tán àgídí ní sẹ́ẹ̀nù ló lè ṣe tí bá tó gbọ́. I don't want to frown. Ọ̀gbọ́n mi, why are you like this na kí ló máa ń ṣe yín nà? Kí ló ń ṣe? Ilé ṣe gẹ́ ọ̀bùkún mi yìí ni nà. Ó sọ fún mi pé ẹ̀ tí ì pè wọ́n. Kí ló ṣẹlẹ̀ nà? Um, màá pè lítà náà. Nígbà wo? Ẹn, ṣé ẹ fẹ́ kóbìnrin máa fi rẹ ẹ̀bẹ̀ yín ni? Ẹn. Wàhálà ìtẹ̀tí pọ̀ jù kí mo máa pè é, ó dá máa ń pè lọ́la. Lọ́la, ó dà o. Ẹ make sure pé ẹ pè é o. Ó dà, ẹ pè. Inú ẹ ti dùn sí àná. Inú mi dùn. Ọ̀dà rẹ̀ ṣe é fún mi. Gosh. mo pitch yìí very good job done you know very good job done ẹ kúṣẹ́ however mo ṣe kúrò meeting pẹ̀lú àwọn clients ni mo get and um, they were very specific nípa nǹkan tó fẹ́ mo get so wọ́n làwọn fẹ́ àwọn models dúdú àtọkùnrin àtobìnrin kan dúdú láwọ̀ ṣọ́rọ̀ mi yẹ ara nǹkan tó fẹ́ ṣe ń sìn ni pé wọ́n fẹ́ promote àwọn èèyàn dúdú èèyàn pupa èèyàn pupa la máa ń rí èèyàn náà làwọn tó dúdú làwọn you know and I share in their sentiment you get so ẹ ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ kó kó da ẹ fún wọn láwọn options tó tó really fine aláwọn èèyàn dúdú tó fine gan you know I, I myself can give you uh, a few pointers you understand um, yeah. Mm, uh, <clears throat> ṣègùn mike àti uh, gbọ́ nǹkan tí o sọ gbogbo ẹ̀ náà la wà ń máa. Uh, a máa jókòó a máa ṣe mítìn lè a máa mọ. ayọ̀ ayọ̀ put these guys in order now mi ò ní time fún gbogbo eléyìí now ah. iṣẹ́ ìwà very important ju gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn lọ now. Mike má bínú jọ um, so nǹkan tí mi ń sọ ni pé sórí um, gbogbo nǹkan tí a bá máa ṣe ní sáà dọ̀dọ̀ wa ń bí ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tẹtẹ ẹjọ fóònù ti dùn náà ẹ tẹ pa ah irú nọ́ọ̀sẹ̀sì òní yẹn. ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan ló gbọ́ tí fóònù rìn. Mike yeah má bínú so as I was saying um, sori um, nǹkan tí àwọn audience bá feel ìyẹn ló máa jẹ́ priority tiwa as a media firm ṣe ọ̀nà sàn so gbogbo nǹkan tó tádíjọ sọ yẹn náà àwọn náà máa jókòó lọ́dọ̀ tí wọ́n ń bí à á ṣe meeting lórí ẹ̀ I will definitely get back to you. all right anyway um, màmá retí treatment yín tẹ bá ti jókòó tẹ ti meet tán ó ṣe gan. all right ó ṣe gan. Yeah. All right, thank you everyone for for your time ẹ náà ti gbọ́ gbogbo nǹkan tí Mike sọ tí máa fẹ́ ká ṣiṣẹ́ lẹ̀ Péjú Péjú jọ nítorí Ọlọ́run Ọlọ́run mo fi bẹ̀ ẹ́ má bá iṣẹ́ mi jẹ́ kí ni gbogbo nọ́sẹ̀nsì ẹ̀ náà àwa nu mítì òun lórí ìjòkó everybody wà lórí ìjòkó fóònù ẹ̀ ń ring ọmọ pé fóònù ẹ̀ ló ń ring kí ló máa ṣe yín náà tẹ́ bá tiẹ̀ mọ ẹni tí ń ṣe ṣé wọ́n tún sọ fún mi pé tẹ́ bá dé iléeṣẹ́ kí bá mọ̀ bọ́ ṣe ń ṣe iléeṣẹ́ ni ẹ máa make up ẹ máa ẹ máa make down ẹ máa débi iṣẹ́ ẹ máa misbehave wo bó ṣe rí ẹ you see nǹkan tẹ̀yìn ọmọ ọmọ ọmọ ọmọ ìsìn máa ń ṣe káàkiri nìyẹn ẹ kò sí nǹkan mi ẹ kò sí nǹkan tẹ̀yìn fi ayé yín lò àfi fóònù lọ share in discipline yẹ́yẹ́ sàn ó dẹ̀ ń wò mí ṣé mo parọ́ ni kò sí kankan tó mọ̀ ọ́ ṣe mo ń sọ pé kò sí kankan tó mọ̀ ọ́ ṣe that's why you are doing this mo wà lórí ìjòkó à à à ń báyọ̀ ṣe ṣe meeting fóònù ẹ̀ ń dún o mọ̀ gúfò ní ẹ̀ ń dún jọmọ fọlọ́n bẹ́ẹ̀ ni o tó bá ní sẹ́ẹ̀sì jókòó sílẹ̀ ẹ̀ ṣé mo yọ ọdún tí mo fi làágùn ṣe bíi rabi débi tí mo dé yìí ni what is the problem. okay sir. méjì ti tàn kílẹ̀ tó jókòó ṣe. jálẹ̀kùn mi ṣe gbọ́ ó wà lára ẹ̀.

That's my name. I casually work here. Beju Olukbono. I used to work here. Come on. Kò tí ì Any tún yẹn náà. Ẹni tá a fẹ́ sùn jẹ tó fepo para. Èmi tí mo ti wà frustrated pẹ̀lú iṣẹ́ wọ̀nyí tẹ́lẹ̀. And the funny thing ni wípé àtìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń good thing ni uncle mi máa ń sọ nípa Ta ni uncle ẹ? Your boss, EY. Oh. But, má worry. Hmm? Feel free láti express ara ẹ̀. This is a non-toxic workspace. To be honest, I'm ṣe ń wonder ìgbà tó sọ pé o just because ọ̀gá lè jùmọ̀ Next place tó máa ṣiṣẹ́, how are you sure pé worshiping Ben. worship ẹ̀ bẹ́ẹ̀? Hmm? worship me but. No but, we wọ́n náà think about it. Got to see proper. That was a very important meeting. Phone didn't ring. Timo, mo more mọ̀ The fact that your mọ̀ does not make it right. We need to take responsibilities for our actions and tell ourselves the truth. You reacting by getting angry is just arrogant and manipulative. <laughs> Wow. so ó take ẹ three minutes láti assume pé ó ti mọ̀ mí and then mo wà arrogant right. my darling and ó take ẹ three days láti conclude pé ọ̀gá yìí tẹ̀ see lie to yourself all you want but ìwọ náà mọ̀ pé the right thing to ẹ kó ṣe ń sìn ni kó apologize. look ìwọ kọ́ ló máa kọ́ mi ní nǹkan tí mo máa ṣe. ẹ pọ̀ ẹ kú iṣẹ́ o ọba Solomon hmm. jọ fúnṣọ ṣé wọ́n fi ṣe é ni hmm. ṣé gbogbo ejò òun ní jíjẹ fún wọn. Sister Delilah ṣe bẹ́ẹ̀ ti move on. èmi kàn ń ṣàánú ẹ ni. Hmm. mo máa ń wíṣ pé mo rí èèyàn tó sọ fún mi nígbà yẹn ní pé onírọ́ ẹlẹ́ni dùn jàtijàti mú yẹn. náà parọ́ pé o enjoy time tá a spend papọ̀ all those late nights, touchings, and cuddling. Hmm? Oh, enjoy Sure. I said, Jenny, don't more share no show. babe, iṣẹ́ yẹn ti sú èmi o. Ṣo fẹ́ gbọ́ òótọ́? Ọjọ́ tí mo ti kọ́kọ́ wọ ọ́fíìsì yẹn ni iṣẹ́ yẹn ti sú tí kò bá ń ṣòwò tí mò ń wá yẹn ah, èmi máa ti reject appointment yẹn o. abeg abeg èmi ò rí sí torí pé mo fẹ́ jẹran kí wọ́n máa pe màálù ní broda o bó ṣe ń wù mí báyìí i'm one frustration away from dropping my resignation. can you imagine iṣẹ́ content strategist ni mo lọ ṣe ń bẹ̀ o àmọ́ ń sìn èmi nìkan ni tv producer èmi nìkan ni secretary èmi nìkan ni pa to the boss irú nǹkan wò ni ẹ ṣàtúmọ̀ ìtàn máa fún mi lọ́la ni abeg i'm tired. What a funny thing! fọ́ ní tiẹ̀ down. I beg give me jọ máa pè ẹ́ later. àǹtí ẹ jọ̀ọ́ má bínú ẹ nílé yanu nínú mọ́tò mi. kí ló dé. ibi ò kì í ṣe salon now. ẹ ṣé ìta ni kí n ti because i don't understand it. Uh, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bóyá kí n park kẹ yarun tó dàá yìí máa wọlé padà. ẹ wo driver kò ní dáa kí n fi kọra ọ́fíìsì mọ́ yín o ẹ ṣáà máa lọ síbi tẹ́ ẹ lọ. àǹtí mò ń fi ohun ẹ̀lẹ́ bá yín sọ̀rọ̀ báyìí ẹ jọ̀ọ́ máa dáa kẹ jẹ́ kí ara sọ́bẹ̀. ẹ wo ẹ wo ti tó ẹ má tutọ́ sí mi lára mo ti gbọ́n yín. débi ah. tí wọ́n ń ta ló tún pè mí ní tiẹ̀ náà which number is video call wo wo wo mi ní nọ́mbà yìí wà kọ́ máa dá pè mí video call lè fọ́nìṣà hello. báwo ni adumaradan èmi books ni. ẹ ní kí ló fẹ́ book. Uh-uh. látọ̀dọ̀ jùmọ̀kẹ́ ni ó sọ wípé o máa pè mí mi ò dẹ̀ rí kọ́ọ̀lẹ̀. ẹ eh, yà oh, lóòótọ́ ni. wo má tiẹ̀ ṣe yọnu mo ti wà lẹ́nu ọ̀nà géètì ẹ̀ náà. kí ló sọ ó wà níbo. ibo ló wà. jọ ẹni ọ̀nà kí ló wà kí ló dé. ah Jùmọ̀kẹ́ jọ bolo ti rí one one books kìíní kan àbí kìíní kan tó ń pera ètò fún ní fóònù nọ́mbà mi. oh books ọ̀rẹ́ mi tí mo sọ fún yín ni náà. so gbàdúwájú ọ̀rẹ́ nǹkan gbàdúwájú ọ̀rẹ́ wa fún ní fóònù nọ́mbà mi àti àdírẹ́sì ilé mi. ẹ ẹ ẹ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó níyàwó nílé ṣe bẹ́ẹ̀ sọ fún mi pé ẹ máa pè látànà ẹ jẹ́ pé nìyẹn èmi rò pé tí moses ò bá lọ bá òkè òkèlè lọ bá moses náà àbí kí lẹ fi ọ.

Oh, Shawnee, baby Mingbe, and I can't wait for you guys to see everything. I'm going to take you through every room. Like the interior is so bad. I mean, bad, better than bad. Hey, woman, me now, look at me, all on orange, chilling for my baby. My baby will soon be here. Guess what, guys? <laughs> my baby is here. Just hold on, hold on. Hold on, I'll show you my baby's face. Don't worry, hold on. Ah, big boy ni he's a big boy <laughs> are you joking you should know by now uh-uh mi ò kí bá wọn hèrà tí ò nù now hey baby baby come and mom live. come and meet my fans ẹ̀yin fans mi my baby this is my baby oyin ayé mi ìfẹ́ mi ẹ̀mí mi ẹni bí ọkàn mi as in is my all in all ah my baby is loaded <laughs> you know when they say matured baby this is it he allows me do everything tí mo fẹ́ ṣe guys ah you can't be jealous so oh, i'm telling you baby where are you come now <laughs> come come come come come baby come come my fans wọ́n fẹ́ kí ẹ máa bọ̀ baby <laughs> oh come come come come baby má bọ̀ náà baby ah, i'm alive. life. Ah. kí ló ṣẹlẹ̀. you look beautiful ṣebí mo ti pè é pé mo wà round tẹ́lẹ̀ ni oh yes here baby say hi wo wo wo wo oh he's cute i know thank you. <laughs> all right guys i'm gonna catch you later <laughs> all right babe <laughs> i'm on life now I want to rí ẹ. Baby, let's go inside. I've been waiting outside since. Come on. Baby. Oh, jalo, jalo, Nile. Let's go, babe. Babe, what's wrong? <sighs> Baby, Jama, won't you to she wala lini now? Jama, woli long. I've been staying here since. Babe. Ah, oh my God. Ah, babe babe Joshua let me mi yà ń bẹ̀ gbà baby. mi this place is quite dark I love the setup but please kindly just one thank you. ah babe. ti yá náà. do ah, dúdú That's dẹ̀ ti gé ah. orí mi kúrò okay don't worry let me just put it here ṣé o ring lights because àwọn bìkan dark díẹ̀ ń bẹ let me see oh this is better. Oh, ah, a shimmer. Oh God, I love this bar. Ah, we're dining set up here. Mm, ah. Babe, let's take one together. Mm, mm. Ah, ah, babe, kí ló tó ń ṣe báyìí? I want to. What you be in the studio Joe? Um, wait, I just want my body to show. Oh. Yeah, <laughs> that's it. That's it. Sorry, babe. Sorry. One more. One more. Oh. <sighs> Yeah, right. Okay. Yeah, set it by now. It's if it time us. <sighs> Ah. Oh. <sighs> oh, God. Ah, God. Babe, mo wish for me ring light. Ah, mi ba kàn light up. Can you want to? Ah. ah. I love this ah i love it bàdẹ ti wá kó change of clothes Wow! ah oh my god see see the see the dining set so fine ah man this interior is dope ibo ló too cool. okay i'm still going to try upstairs i love this i love this babe see Tiba post eléyìí mo máa tó one Give ah, ni mo one thousand likes Okay. ah. God. a little, yeah. can you just help me again? Oge oh, bury me a crow. Just a little, just lift your hand up. Just a little. Thank you, babe. Once. Mwah. Just one. Thank you. Okay, babe. Jen, ṣe ikùn mi dáadáa. Zia. Ah, babe, I'm not even, I wasn't even ready. Wọ́n yóò ti dá náà. Thank you. Ah, ah, babe, me like to ṣe she. ṣe. do tún ti gé orí Don't worry, I'll bring my ring light next time. Ọ̀gá mi, ọ̀gá mi. Ọ̀pọ̀lọ́ngẹ́. Ọ̀gá mi tó bójú lọ sọ́jà Eh, eh, ẹ jọ, kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣé ṣé mo jẹ tẹ́tẹ́ ni tí mi mọ̀ ni? Bẹ́ẹ̀ náà ni mo wọlé láti ta àwọn staff tó wà ń ta hail mi, wọ́n hail mi. Kí ló ń ṣẹlẹ̀ gangan ọ̀pọ̀lọ́ngẹ́? Fọ́fọ́ wa jàre. Anyway, sir. Congratulations, sir. She's so beautiful. She's very, very beautiful. Tani. Ah, baby now. Ah. Okay, I didn't See more. I will on Twitter now. You guys are picture. Okay. Ah, hold on to something. You're shitting no. Ah, this one, Emily. Ah, beautiful. Emily. <laughs> You know, God, Harry. Ah! èmi èmi ló wà nínú títàn báyìí. ẹ ti trend o if I, wò ẹ ti trend gidi gan ni trending already. ọ̀gá àgọ́ ah mi ò tó ṣe tọ̀dà kí ṣe tèmi náà rí. jọ ẹ brooks àbí brooks àbí kí ló kí ló kí ló kí ló polúkọ ẹ kí ló ṣe ṣe máa lọ post mi sí social media without my consent. Instagram actually what whatever mi ò fẹ́. but baby kò kí n ṣe nude pictures anymore? mo post now. ah and ah, so what and ah, so what ah ṣé o mọ̀ pé criminal offence ni kéèyàn post èèyàn sí social media without the person's consent ṣé o mọ̀ ni. gosh you're so old school. mo gbà mo gbà old school ni mi ṣá máa try pẹ̀lú mi mọ́ don't you ever do that again gbogbo ìṣẹ̀lẹ̀ ti post síbẹ̀ yẹn kò bí ìṣẹ̀kọ́ lọ delete ẹ̀ ń sìn. instagram anything anything tó àwọn kò post ẹ̀ sí. the old world ma ló ń pè lucky man bye. mo ní mo sọ ara ẹ o mo ní lucky man wo babe ó kàn wá unnecessarily cranky are you honey. kí ló sọ. àbí irú àwọn ọmọ wo náà ti ẹ̀ ń I know. mẹ́ta yìí gbogbo dẹ̀ mo dẹ̀ sọ o sọ fún Jùmọ̀kẹ́ o orí bó ṣe ń wù ẹ́ wọ́n ní àìrí wú lọ́sàn eléyìí kan ọdún pè bò ń bọ̀ ẹ̀rù ti bà mí o kí ló ṣẹlẹ̀ wá. well ẹ kúkú parọ́ so the thing is mo ti ń ro life mi recently and mo kàn feel pé at this point I need new adventure. <laughs> New adventure. I, don't understand. Okay. You need new adventure. So that's interesting. I've been thinking. February iṣẹ́ lọ́dọ̀ doing at your office. Ẹ eh, ah uh, well eh, ibo ló ti ṣe tẹ́lẹ̀ ṣe bí tẹ́lẹ̀ náà kájẹ gbogbo ṣe dákúdájú ló ń ṣe eh. ibẹ̀ náà ló wà tẹ́lẹ̀ náà so I don't understand this part where you say o fẹ́ ṣiṣẹ́ office. mi. So o fẹ́ as full-time staff. Olùṣọ́ṣọ́ ò mú mi ni no mo serious. àbò mú ara ìṣeré. <laughs> mo serious ẹ̀gbọ́n because at this point i just need to do something kí n pay full attention. <laughs> oh, God. Ah, you ìwà ìròdúnjírí yìí o. <laughs> Ah, láti bí ọdún mẹ́rin sìn, láti ń bẹ́ẹ̀ èmi particularly pé tí ẹ staff fún kó jẹ́ permanent staff kó máa bá mi ṣiṣẹ́ mbẹ̀ yẹn onírọ̀ ẹ̀gbọ́n èmi ìgboro ni mo wà èmi olùjókòó síbi kan ara mi ò balẹ̀ tó yẹn màá kọ́ máa wá máa rí màá máa lọ náà ni so now. like I said earlier mo need new adventure. Hmm. new adventure wọ́n well, fi magic media ṣe new adventure. <laughs> <laughs> I, I'm just, you know, I'm uh, partly bothered and partly scared. Uh, fún iṣọ́ tí mo mọ̀, hmm. màá ní o sọ bẹ́ẹ̀ o, o sọ bẹ́ẹ̀, màá ní o sọ bẹ́ẹ̀. Okay, let me unofficially welcome you. Eh, Jágé bó ṣe fẹ́ nìyẹn, mo mọ̀ pé ilé nílé ẹ̀, anytime you are ready just for you to ask, and now that you are doing the asking, o ti lọ náà nìyẹn. So tí a bá dé ọ́fíìsì, màá officially um, introduce wọn mọ̀ ẹ́ náà tẹ́lẹ̀ náà ṣe pé wọ́n mọ̀ ẹ́ ṣé àti máa wá ọtí máa ń lọ so wọ́n máa gbogbo àbúrò ọ̀gá ni but now as a staff full time full time would you, would you emphasize full, full time <laughs> all right let's let's cheers to that let's cheers to that <laughs> all right <laughs> Fúnṣọ́ bó ṣe mọ̀ gbọ́dọ̀ yẹn tó pa mí lẹ́rìn ṣá ah. ìwọ náà mọ̀. no ah, I must explain earlier I think at this point I just feel that need for adventure amamawo amamawo you are welcome láti bá dé ọ́fíìsì ma, máa introduce ẹsẹ wọn wọn gúnmọ̀ ẹ̀ náà tẹ́lẹ̀ yes yes but àtúnṣe náà ní gbẹ̀tọ̀ nísìnyí o ò ṣe dákúdájú mọ́ <laughs> pé o ti di full time staff of Magic Media. yes yes yes you welcome. thank you very much. <laughs> drink up ọgọmọṣẹ balẹ̀ ń sìn. ah ah kò balẹ̀. ẹ ẹ ní kò balẹ̀ tẹ́lẹ̀. <laughs> One minute, one Kí ló fẹ́ ìwọ gẹ́rẹ́? Sure. O lè tán everybody tó wà lọ́fíìsì. Bọ́ mọ pé o lè tán ẹni ṣá. Ilé rí. O rò pé mi mọ pé torí ọmọ pójú tó ẹ̀ṣẹ̀ dín yẹn ló ṣọ́ àgbàṣẹ́ full time níbàyí. So ọmọ yẹn náà ti wù ẹ́ lójú àbí. So tell me, báwo ni ẹ ṣe kàn yẹn? Torí wípé ẹṣin iwájú tó jìn sí kòtò, ó fi kọ́ táwọn tẹ̀yìn wá lọ́gbọ́n ni ìtumọ̀. Ah, ah, <laughs> ìwọ má wọrí wàá gbélé gbọ́. ṣé kò ń ṣe pé o fẹ́ lọ máa parọ́ fún gẹ̀rọ yẹn. èmi pa irọ́ ṣá mi ò ní láti pa irọ́ kankan fún anybody because gbogbo nǹkan tí mo bá sọ báyìí òtítọ́ ló máa jẹ́. now sọ fún mi kí ni reason tó ṣe fẹ́ fi sọ anything at all. dẹ̀ máa wò ó ó ti change be old old things have passed away. fọṣọ wọn ti gbọ́ ẹ o ò need campaign rárá ṣùgbọ́n. ṣùgbọ́n náà má sọ anything fún girl yìí mo like girl yẹn gan. same ringtone fọṣọ same thing tó máa ń sọ fẹ́mi náà gba ẹ̀ nìyẹn ṣé o rántí. kí ni kí n wá ṣe báyìí. mẹ́nu mọ́ ni kí ni ẹ. ọ̀gbẹ́ni tó bá lè fẹ́ mẹ́nu mọ́ bí a kò ṣe nọ́mà. <laughs> ṣé o ṣe láìka owó ju láìfẹ́. thirty k thirty k every month. thirty k tó eh. pààyàn fún mi ni ah, ah. Mm. ó ní mi ní ju ten k. fifteen k ní last tó bá ti ready. Fine. Fine. Muna kanu bayar. Tutsu. Tutsu. Five triple two. Five triple two. Six two. Six two. Five six. Zenith Bank. Zenith Bank. Thank you. 15k. Jẹ́ kí n Just send 10k. Gisele, má stress. I check my lot. obìnrin tó bá ti rí ló máa like bó ṣe rí. Um, bá ṣe ń run into each other these days mo rí pé interesting coincidence. coincidence mm -hmm. really. so um, What's your weekend like? Because anybody tomola, not to talk of weekend, so I don't know. Hmm. Smart. That's why I like you. So anyway, uh, tí free, She a lè jọ jáde, maybe to see a movie or something. Tí o mind. Honestly, more appreciate gesture yẹn, but I'm sorry, more mind. parí iṣẹ́ yìí. ah nàbí o sà ẹ ṣẹ́gun fún àǹfààní tẹ́ fún mi láti máa bá yín ṣiṣẹ́ ní ọ́fíìsì àti fún gbogbo nǹkan tẹ́ ń kọ́ mi. oh ah, no it's okay um, ìwọ náà ti ń try díẹ̀ díẹ̀ pẹ̀lú mm-hmm. sùúrù ó máa improve jù báyìí lọ ọmọ kan tó ń sọ nípa sùúrù eh, wọ́n ní ẹni tó bá ní sùúrù ó lè fún wàrà kìnnì ẹni tó bá ní sùúrù ó lè ṣèkúta tókúta yẹn bá tẹ̀ jiná àti ẹ̀mú omi ẹ̀ patience dey match you. true. so it's all good. ẹ ṣe sá. ah so báwo ló fẹ́ délé wa. mo ti pè ọ̀rẹ́ mi wọn wá pick me mi báyìí ó ti request ó wà. o lè sọ pé o fẹ́ kí n lọ drop. no sir ẹ má ṣe I mean, i don't i'm not bothered ah òun ló ti ń pè mí yìí. ẹ ló tọ́lá uh, ok ok mo ń bọ̀ nsàlẹ̀ nsìn all right sáwọ́tì wà nsàlẹ̀. ok àti kí n lọ ilé yàrá ọ̀ nìyẹn eh. à ń ṣètò àwọn ṣe kú. Ah, iṣẹ́ ìdílé ni. bàlẹ́ kúṣẹ́. lẹ́sà. babe eléyìí tó ń ṣe overtime back to back yìí hmm. jọ ṣé wọ́n kọ́ ló pè mí last time pé iṣẹ́ ẹ̀ ti sùn ẹ̀. <sighs> babe life changes àbí kí ló fi hàn. Uh, indeed life changes o sọ pé life ló change àbí nǹkan míì ló change mind ẹ. Hmm. bíi ti báwo. jọ ṣé wo ò rí bí ọ̀gá ẹ̀ ṣe ń wò lẹ́kọ̀ọ́ ni. Eh, báwo one way big called bear me. <laughs> See, babe, this man is in love with you. Can't you see it? <sighs> Ọ̀rẹ́ mi, ṣé kí n máa tàn ẹ́? Mo ń gbọ́ ẹ. Èmi náà like me, oh, Nẹ́fì ẹ̀dá jọ ń office kono like mi. <laughs> nephew ọ̀gá ẹ̀. yes. Oh ga You want nìkan tán. <laughs> Hey, mi. ẹ ṣá but the truth is me ò feel nephew wọn yàtọ̀ mi ò kó jẹ́ one bit jàre. o feel nephew yẹn àtọ̀ jọ ọ̀gá ẹ̀ nǹkan o ó feel <laughs> uh-huh. Please, please, Péjú, don't tell me you are in love. Don't! <sighs> Kí ló wá ẹ lọ fún ó jẹ́ àpò kára ẹ lè fúyẹ́. Ah, má bínú. Hmm. Tọ̀. Ah, but babe, kí ló dé tí mo fi ń blush báyìí? O ò ṣe ní blush. Hmm. You're in love. I can see it. You can say that again. You're <laughs> love. Hmm. Ah, love girl. That's me. Òjò mi láìsù láìsọ pé kúrọ́ la lábàákú ẹ̀wà. Bí ti ń ṣe ni nìyẹn, ẹ má bàjá, ẹ má bà wí. Bí ìgbín bá ń fa ìkarahun rẹ̀ á sì tẹ̀lé. Òrékè mi pẹ̀lú ìfẹ́ tẹ́yẹlé o. and I'll do anything to hold you down. Between shade in the air, and my bada, and my babu. More zero for me. ṣe yìí you know wọ́n ti ní ẹni tó bá ṣiṣẹ́ déédéé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó kó ní time to feel alright Here you go <laughs> dèmú ó tutù náà. <laughs> beer. yes oh call. I mean beer. ẹ uh, eh, beer okay ṣé torí pé ó jẹ́ ọ́fíìsì don't mind office meaning you can take anything. ṣọkùnrin máa ń serve obìnrin ní bíẹ̀ ni ah, sorry mo ti gbàgbé pé old school ni. old school ni o sọ pé ó múra wá síbi láti wàá bómi ní ókè lè fi wáyé sọtún bómi dáadáa. mi ò gun yín but seriously hmm. ẹ mm. deserve láti wà celebrated every time. gbogbo wa ni gbogbo wa pátápátá ló ṣiṣẹ́ takuntakun especially war. thank you. No, but she's sọ tẹ́lẹ̀. yes yes you know me don't pay. Oh, I lọ́dọ̀ wa honestly inú mi dùn and then um, you know ó jẹ́ nǹkan tó máa ń pè eh, you are so beautiful then ibi uh, náà tó wà òkè. Okay you are very intelligent. Thank you for everything. oh. I should celebrate this. Oh no, I ń celebrate why náà Could you buy báyìí náà lọ. Fàájì tàwa ò jù báyìí kilo, Àbí by week I celebrate this? Nǹkan tí mo mì ní wípé kẹ́ jáde kẹ́ lọ ṣe nǹkan tẹ́ like láti máa ṣe. Òun náà lè sọ mí mọ bó ṣe ń eh, but ṣé mo nǹkan mo like àti máa ṣe jù? Kí ni karaoke. Oh. <laughs> yeah. <laughs> That's nice. Oh, you only go I am You know, like that. Um, problem to one being being making that deep. Seriously. Ah. Kò má ta ilé organize nílé yín pẹ̀lú few friends. Another problem not tún nìyẹn. me ah. ní friends no matter how few me mi ní. Tó bá ti kúrò ní ọ̀hún tájọ́ ẹ̀sìn <laughs> wọlé wọ̀dọ̀ office ọ́fíìsì me? um ìyẹn náà bad ẹ lè pe àwọn yẹn náà pé kán wá sílé yín kẹ́dẹ̀ ìjọ ṣe nílé. péjú o mọ ẹni tó wú ọkàn mi láti invite ìwọ ìwọ gangan lẹni tí ọkàn mi yàn láàyò láti invite you. sórí àtìgbà tí nǹkan bẹ́ẹ̀ ti máa ń wà ti máa feel at home kò sẹ́ni bó ti fi jẹ́ kí n feel bẹ́ẹ̀ except you. tèmi láì àti pọ̀ tèmi mọ̀ tí mo mọ̀ pé wọn láì kẹ́gun orí ẹ̀mí orí ẹ̀mí ni wọn. Hmm. tuẹ̀ tuẹ̀ tuẹ̀. Old pirates, yes, they robbed. Stole life from the merchant ship minutes oh, of today to love. mi sọ no má bá mi sọ nǹkan tó ń sọ yẹn i don't care nǹkan tí mo fẹ́ ni kò get me dé hundred k followers exactly mi mọ nǹkan tó fẹ́ ṣe sí o buy beg borrow mi ò care i just need to be on hundred k followers àti pé tí o bá ń ṣe àwọn tó unfollow mi ṣé bí mo ti wà very close to hundred k ẹhẹ́n get into action wọ́n àkànṣe sí better all right. Baby. Um, um. Hey, darling. Maybe um, how are you doing? Hmm? Oh, oh, it's. Oh, hello. Wait. Babe, oh, I'm so tired. Beju, Beju, Beju, Beju, Beju. Babe, ah, let me get something cold. Ofun gbemi jo. I've had a very stressful day. Just get me water, something. Mm. Oh, or oh, is there food? Should I know, babe? Eh? apẹ́ kò ní jẹ bàjẹ́ o once bitten, twice shy bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ ló mú kí n dàbí ọgbọ́n ló mú kí n dàbí òye òye. báwo ló ṣe mọ̀ pé mo wà ń bí. Ah, um, well mo kàn randomly béèrè lọ́wọ́ receptionist and yeah luckily for me. Are you fine? I'll be fine. Uh, care for dinner? Hmm? Okay, that would be great. Uh, okay. time. ṣùgbọ́n má dúró you're doing fine fine. ká you're doing fine. rọra má kánjú you're doing fine. àní ó má sáré you're doing fine. ṣùgbọ́n má dúró. ṣe fún dínà ni. Hmm. mo dẹ̀ rò pé wọ́n enjoy meal àwọn pípẹ́ yẹn. ṣọ́n. Can I come in? Um, ṣé o feel pé a ti ń take things too fast? Well, Sony is, That's true. not without any form of commitment mi challenge accepted. ó dára. dára. àpẹ́kọ́ tó jẹ́ oko níjẹ̀bàjẹ́ once beaten twice try bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ ló mú kí n dà bí ọgbọ́n ló mú kí n dà bí òye. màá gbá hold on Jerry. ah yàrá rẹ mò ń bọ̀ màá kanlẹ̀kùn gbogbo hold on now ah. kí lè léyìí. wọ́n bẹ ṣe weekend ni náà. weekend ta ni. o arábìnrin mo rò pé ìbọn lóye ti sọ kí ni náà mo níbi láì kó máa wábí kó máa kó máa pẹ́ kó máa di ẹrù káàkiri báyìí wọ́n máa ṣe pẹ̀lú kí ló dé. ẹ eh, opinion ti ẹ nìyẹn náà opinion tèmi ni pé mo lè wá lo weekend ń bíbí ah, ah opinion tiẹ̀ is fifty percent tèmi fifty percent and that's why it's called a relationship. Ah. relationship wo wo wo mo sorry o mo sorry o lè stay me for that long o àkínú wo nǹkan tó di na so o di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó lọ airport àbúfẹ́ lọ business lábúlé i don't like it. Eh, eh, and so what's this supposed to mean. wo wo wo at this point we need, we need to talk we we need. ṣé mi interrupt anything. in fact we interrupt a whole lot of things. no not at all. <laughs> Anyway, eh, mo ti ẹ̀dá tí mo ṣe gbayín papọ̀ báyìí um, idea kan occur sí me, and mo fẹ́ propose sí babe Me, but then my like láti lo b over you know lunch or something with the both of you. like a double date. exactly. ẹ wo wo wo bolúṣọ mo sọrí mi rò pé òyìnbó máa wọ̀ọ̀kù mi lè mo lè máa sin lé àbí ọjọ́ gbé mi. that's awesome. ṣẹ̀dúró náà ta ni unlucky girl tó fẹ́ propose no because mo mọ̀ ẹ́ náà ó fẹ́ propose ta ló fẹ́ fìyà jẹ jọ sọ fún mi. Oh, mo ti ní serious girlfriend. really. yes eh, ọmọ yìí kan ni ẹ mọ. ọmọ mi. yes Péjú. Péjú Olúpọ̀nà. yes. ní girlfriend ẹ. Mm-hmm. láti gbà wo. ó ti tó bíi eh, few weeks nísìn. wow. Wow. Wow. <laughs> it's a wow something. Yeah, yes, oh. yes. So, uh, next Friday. Yay! Next Friday. Babe, next Friday. Yeah, yeah, Saturday. Whatever. Friday also. Yeah, whatever. Friday, babe, Friday. Don't mind it. <laughs> Get my box. Babe, let's go. Babe, can you go inside? Losibujo. See. ah why can't you can't you stand alone ni ah, ah just stand alone na you just. doesn't matter babe i'm going upstairs. come, come join me. wo gbé second room yẹn kó gbé sí o. ẹ káàbọ̀ sórí ètò wa lónìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò wa kí lẹ̀yin rò ìgbéyàwó tó lárinrin àbí ìgbéyàwó gbóńkẹ́ tá a bá rọra ṣe àbí ká náwó púpọ̀ torí ìgbéyàwó kí ni èrò tiyín àti àwọn èròǹgbà tiyín lórí ìgbéyàwó bẹ́ẹ̀. ẹ ṣe fún pẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni àtúrò yín lọ́sẹ̀ tó ń bọ̀ àwa ni ẹ̀yin náà tún ni ẹ ṣé gan ni. ẹ ṣé gan. ẹ má bínú jàre. ìfẹ́ lè múnú dùn ìfẹ́ lè múni sunkún ìfẹ́ mi máa yí lọ mo fẹ́ràn rẹ. kí ló ṣẹlẹ̀ wọ́n ti close right, sir. Ṣé No, no, no, no. Ọ̀bìnrin, by the way, kí ló dé tí o sọ fún mi pé kankan wà láàrin wa àti Folúṣọ? Ẹ má bínú sá, mi ò mọ̀ pé òfin kankan wà against relationship láàrin co-workers. I didn't say that actually. But again, kò bá wù mí Now at least. I, so I, <clears throat> I wish you luck, both of you. Thank you, sir. Yeah. Sir. Yeah. Báwo ni girlfriend tẹ̀yìn náà? ó wà. èmi náà wíṣẹ ń lọkọ. You should have some. Really? Very nice. Very, very. Bebeğim. Oh, good. Mm. Very good. Ha, yürü dün ağacı, ekonomi de oyunu oynuyor. Ben çizimleri Oh God. No. <laughs> My baby loves to drink. So hmm. much. Mm. Mm. Mm. I love your hair. Thank you. Oh, thank you. um, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ mm. ní oṣù mélòó kan sẹ́yìn ayé mi yí padà. ọjọ́ tí Péjú wọ ọ́fíìsì Magic Media láyé mi ti ní ìtumọ̀. Mm. And my days are now bright. lóru gan-an still bright. my experience to convey and won't want it to be permanent. So, let's decide, eh. I want to see this woman by my side oh. for the rest of my life. Oh my God. oh my God. Could you Will you marry me? Say yes, say yes. Say yes. Oh my god. She said yes, baby. She said yes. Oh my god. This is so beautiful. Oh, oh my god. Congratulations, guys. <laughs> I'm sick, brother. Yes, yeah, she gonna thank you very much. You're so that. we have a wedding to plan. Right, exactly. Oh my god, I can't wait. Oh. Babe, babe. Never mind, I'm coming. Babe. babe ah pàṣẹ ní sùúrù ká plan babe. baby kí to tó wá dá dúró síbí báyìí. wà. mo need space ni. Uh-uh, o lè need space na wọn á jọ máa celebrate ni. o mo mi sí mood abeg. kí ló ṣẹ́gun lọ ó ṣe wà so emotionally stupid náà. kí ló dé tó ń ṣe báyìí ṣé bàbúrò ẹ̀ ń celebrate ní abiru vibe wò lélẹ̀. wo wo jọjọ kọfẹ stay tí ó lè dá dúró ni ah! wọ́n ṣe máa lọ máa lọ́mọ èèyàn ṣé kò èkó lóde ẹni tọ́lá ẹni kí ni wàá dé máa lọ́mọ èèyàn káàkiri. jẹ́ sọ fún ẹ jẹ́ sọ fún ẹ èmi pẹ̀lú ẹ èmi pẹ̀lú ẹ we are stuck opposite ó yẹ kó ti mọ̀ yẹn sí. baby but opposite attract. no hmm. ah not in this case èmi pẹ̀lú ẹ̀ compatible àṣùkò yẹ kó wọ́n náà ṣàtìrí mi láti ojú bọ́ ṣe ń ṣe láti jọ ẹ̀ á wà compatible. a lè má wà compatible bá love ara wa. that is the problem that is the hmm, problem ṣé o lè dá dúró ni hmm. mi ò love ẹ that is the problem and i can't i i i, I can't keep pretending yes whatever is between us whatever tó bá ti wù ká ní láti jọ tó fẹ́ jọmọ love àbí kíní it's over jọ ọjọ́ kó sing it's over. wait babe babe wait are you breaking up with me. on simple terms. I'm breaking up with you. Read my lips. Uh, uh, uh no, no, no. <laughs> Ah, no, no, no. You have to say this again because me only lè lose lọ́nà méjì because ah, mi ò lose ẹ̀ kintuma n trend. Our fans me ma fe fẹ́ worú by. Oh yeah, say it again. With all pleasure. Ẹ eh, oh, Bukumi, Bùkúnmi it's over between us. Mo mo mo break up pẹ̀lú ẹ. me, mi ìṣe mọ́ mi ìfẹ́ ẹ Baby, are, are you okay? Baby, you're okay. Okay, go, go. Thank you. Yes. Let me Oh go. Ó ṣeré. Hmm. Hmm, break up pẹ̀lú tari. Are you joking? Are you, are you whining me? <laughs> baby shey you dey whine me. ẹyọ náà kí a wọlé náà. wọlé láti lọ ṣe kínní. lo question wọn nìyẹn ṣebí wo ló ní kí n show commitment this is commitment. and the next thing ni wípé kò gbé mi lọ sórí bẹ́ẹ̀dẹ̀. well bẹ́ẹ̀dẹ̀ gbọ́n mi but yeah that's the idea. àbí. mo sorry èmi ò ready láti engage in premarital sex. Uh -uh ṣé ìdè wáìnì ni ṣó gbádùn ṣá àbòsí ya wèrè ni. Fúnṣọ hmm. ṣé mi ló ń bá sọ̀rọ̀. yes ta ni ẹ níwọ̀n olè burúkú yìí so o kàn ń deceive mi ni àbí. àbí mi ló yẹ kí n máa bínú pé o propose sí mi láti fi lure me into sleeping with you. and so and so ta ló fẹ́ fẹ́ ọmọ tí kò lè bá ṣe stuff just kàwé yàrá simple stuff ta ta ta. that's all. oh tó bá jẹ́ yẹn ni máa gbé kẹ̀kẹ́ lọ mi ò bá ẹ ṣeré mọ́ three times too bad rubbish. breakfast na national cake. o rò pé special Abi. you think you are special just for your information ìwọ ni fourth girl tẹ́mi máa fún ring. <laughs> inú mi dẹ̀ dùn wípé mo dodge bullet yẹn nonsense. lójú. I love you. Hmm? afẹ́fẹ́ ìfẹ́ ló padà fẹ́ sí mi lórí òjò ìfẹ́ rọlé mi láìṣu láìsọ sórí ọ̀rọ̀ mi wádìí pé kúrọ́ la lábàákú ẹ̀wà bí ti ń ṣe nìyẹn ẹ má bàjá ẹ má bàwí. and I'll do anything to hold you down. Bí ti ń ṣe nìyẹn, ẹ má bàjá, ẹ má bà You're welcome, sir. Oh, thank you. Um, sir. Yes. Sir. Péjú ní kí n fún yín ní lẹ́tà sir. sir. Péjú. Bẹ́ẹ̀ni, sir. Semantic or anything. So if you said you love her, you must have really loved her. Kadima Paro, me o love Peju. Like you said, play enemy. And even though mo phone ring, èmi kàn tán ni. She deserves better. She deserved you. Mo inú ń gidi ó dẹ̀ wá justified. obìnrin tí ẹ kọ́kọ́ nífẹ̀ẹ́ sí ikú ò jẹ́ kẹ́ ẹ lura yín gbó waited eight years to find another only fún nẹ́fìn yín láti tún jẹ́ sábàbí bí gbogbo ẹ̀ ṣe wó lulẹ̀. I regret everything brother hmm. for now I want to leave everything behind too mo ti relocate lọ sí Abuja and hopefully mo máa lè start new life níbí. Mo wish wípé mo lè undo everything. Mo ti pe Péjú kò gbé or mo ti drop voice note fún I hope you two are able to rekindle your love. It's late now. She left. Left Báwo. What do you resign? ó dàbẹ̀ ni pé ó ti change number Or could they pé ó ti block mi I'm really sorry truly sorry. Yeah, it's fine. It's fine. It's okay. It's okay. And by the way, I wish you luck, brother. All the best. Ifele lè mú ni sunkún ìfẹ́ mi máa yí lọ mo fẹ́ràn rẹ dénúdénú ìfẹ́ lè dùn ìfẹ́ lè mú ni sunkún náà ní ń padà wá pa ní Did you mean it? ṣé mí nìkan tẹ sọ nígbà tẹ ní ẹ nífẹ̀ẹ́ mi. kí ló fẹ́ kí n sọ tí bá sọ pé mo mí nìyẹn wà ní kí ni ìbá sọ tẹ́lẹ̀. I asked you a simple question. Did you mean it? Every single word of it mo lè má ní àwọn sweet words lẹ́nu bí àwọn young guys of your age but wọ́n ní ọ̀rọ̀ tó bá true ju inú ló máa wà ju ilé tó bá jáde síta lọ so heaven bears me witness from the bottom of my heart. Thank you.